ẹni lẹ́nu lórí tẹ̀mí ẹ jẹ́ kó ah, sọ̀rọ̀ jọ. sọ̀rọ̀ Túnjí. ok. n bá wù kọ́ fẹ́ sọ fún mi I love you. fẹ́ ká mọ̀ ṣé nǹkan tó mú mi wá ṣe ń bíbá yìí nìyẹn wọ́n tó sọ pé. Rẹ́mi ah, jọ mi mọ ọmọ nǹkan tí mò ń fi ò jàre. Tó ń fi ò, òun tó sọkùnrin. Ṣé mo yù? omi ah, nìkan tó ń sọ. báwo mo ṣe máa ń kó ṣe kúrò sí i. ìrètí kí ni gbogbo nọ́sẹ̀nsì. sista sika tó bá ibi bẹ́ẹ̀ ayé ìṣòro. omi ni wípé o dẹrùn fẹ́ kọ bọ̀bọ̀ yìí àti mi mú dẹnu fẹ́ kọ́ o. <laughs> ìgbà tó wá sọ kí ló ń wá sọ fún ẹ. Ah, àǹtí mi ẹ rí mi ni ẹ wò mí ah, ah. bí mo ṣe rí ibà yìí màá wá bá ọkùnrin kan sọ̀rọ̀ á dẹ̀rọ̀ sọ fún mi kó o sọ. <laughs> ọmọ mi ẹ dákun jẹ́ ń bí ọ́ níbo lo ti gbọ́ tí ọmọbìnrin ń dẹnu fẹ́ kọ ọkùnrin. Mm, girama ṣe rí láyé tiyín wọ́n lè má máa ṣe bẹ́ẹ̀ bó ṣe rí ní ayé òde òní wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ o ọ̀làjú ti gbòde kan sìn. ẹ̀yin ọmọ òde òní bá yé jẹ́ po ẹ dákun sọ fún mi sáwà ní ayédáyé ọ̀làjú ká máa wá fojú egbò tẹlẹ̀ ni látijọ́ táláyé sì ti dáyé èmi ò mọ̀ tí ìríbi tán ti gbé gbá kaná rì ìkòkò nọ́mọ̀ fi ń dáná. grandma wọn lo ìkòkò mọ́ modern pot náà ló ń sìn. àǹtí mi ẹ lè imagine nǹkan tí mo bá lè tún jí lẹ́nu. what is it. mo bá obìnrin bẹ̀ the worst part of it ni pé ó tún work me out kúrò nílé ẹ after tó ti ṣá mi ṣàkúṣà. ah ṣé orí tún jí òpè ni ṣé kò mọlé tó ti jáde ni wọ́n kọ̀ ọ́ wọ́n máa nà ọ́. Eh. bẹ́ẹ̀tì dákun sọ̀rọ̀ inú ilé náà kò mọlé tó ti jáde ilé aṣẹ́wó hmm, ilé gbélépawó. ẹ mọ ọkọ tá à ń sọ kẹ tó dé. kìkìdá ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu yín tẹ̀ ń sọ tí ó bá jẹ́ wípé àwọn ọmọ mi ń bẹ lára ẹ̀yin méjèèjì ń bá ní wọ́n gbóyún yín wá kọ́ ọmọ mi mọ́lé pọ́n máa lè nìyí. ńlẹ́ ìyáàfin ọ̀làjú ojú lọ̀rọ̀ wà wojú mi n ò sọ fún ọ mo lóòní pẹ́ sẹ̀sìn ọmọdé tó bá ti ní ẹnu àgbàlagbà àrùn kò ní pẹ́ tẹ́ àṣẹwó olè mo ní ẹ dákun ẹ gbọ́rí níbi tóbìnrin ti wò sùnsùnsùn tí sì ń dẹnu ìfẹ́ kọkùnrin mo nílùú rẹ̀ wáyé rí ẹ lásìkò tèmi nu ẹni lọọlẹ̀ kò wá tán pọ́kùnrin bá ti ẹ̀ lọ́kàn láti fẹ́ àìmọye ọ̀nà tó gbé gbà nípa ṣíṣe ìhùwàsí ìmúra dáadáá ó jẹ́ kí wàá rẹ̀ ó dáa ọmọkùnrin gan ó wàá rò wípé bí n bá kọnu sọmọ yìí ó gbọ́ kì í tún wá ṣe kíákíá tó bá kọnu sí ọ náà lọ́ọ́ gbọ́ o ó fún níbi ọjọ́ bíi méjì ọjọ́ mẹ́ta kó má bàa gbé ara rẹ̀